أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ sí fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùsìfẹ́ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn aláàrí àtàwọn sùsábà rẹ̀ a ń tẹ́lọ́ wọn bá sánú àwa náà òbí wa ولو مصاص عن ولا القيامة على قرآن الكريم ولا لا إله إلا الله أسرى وقاب صريت وأقضي إسلام ìpẹ́pẹ́ yóò máa wáyé láàrin aago mẹ́fà rọ̀lẹ́ lójọ sunday sí aago mẹ́fà bọ̀ ọlọ́mọta àtúnmẹ́lẹ̀ sí fún ọlọ́ọ̀bà àwọn tá ń sọ àtàwọn tá ń gbọ́ àtàwọn ń sọ nígbọ̀wọ́ rẹ̀ ọ̀sọ̀gbọ̀ alẹ́sìn rí ولا قرآن الكريم ولا لا إله إلا الله يا من الإسلام ẹ̀kọ́sí à ń kọ́ lọ náà ni ẹ̀kọ́ nípa ìsìnà tí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ inú ẹ̀kọ́ pàtàkì náà ni ẹ̀kọ́ àfáwà inú fi ìmọ̀ràhímọ̀ Allah ó sọ fún àwọn nǹkan mẹ́wàá tí ẹ bá ń ṣe tí máa ń fa kí ọlọ́run nífẹ̀ẹ́ èèyàn kí bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọba ọlọ́ọ̀bà ń bẹ̀ jáwà nú àwọn tí ó nífẹ́ ọlọ́ọ̀bà mútà nífẹ́ jáwà náà nífẹ́ ọlọ́ọ̀bà tó ní pẹ̀lú ògùn ọlọ́ọ̀bà ìfọ́tábàbẹ̀ kọrin pé zikirullah àbí zikir asma'ihi wa sifati ìmá ṣìrántí ọlọ́ọ̀bà nípa ìmá ṣìrántí àwọn orúkọ ọlọ́ọ̀bà àtàwọn àròyìn ọlọ́ọ̀bà subhanahu wa mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù kejìlá islam sáńkì ní oṣù hijja ó déwà àwọn ọjọ́ lẹ́yìn pé kò sí ọjọ́ tó lọ́lá tó ní gẹ́gẹ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó ní kò sí ọjọ́ tó ní ọlọ́run ní ìfẹ́fẹ́ rẹ̀ bí àwọn ọdún mẹ́wàá bẹ̀rẹ̀ zul hijja yìí àwọn sahaba ridwanullahi alaihim ajma'in wọ́n bẹ̀rẹ̀ pé ya rasulullah kórí àyàn ọba àmà ṣe jihad ọlọ́run nífẹ̀ẹ́ sí ní ọjọ́ míì lórí ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ àtúntújáde kó ló pẹ̀lú nǹkan ọgbọ́n ẹ̀ àtẹ̀mí ẹ̀ àtúntújẹ́ ẹ̀ tó wá lọ sí pé ọ̀kan kan sí làwọn lébù òwe ìtú bá lọ tó bá kú sójú ogun yẹn tí ọba mọ̀ ti gbà wálé kò sí kò sí kò sí ní rẹ̀ yẹn akáyíkí àlọ àwọn ọdún mẹ́wàá yìí dáadáa nígbà ńlọ náà nígbà bẹ̀rẹ̀ náà ọdún yìí náà parí náà nù ẹ̀yà máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ká máa lọ àwọn àsìkò wa dáadáa àwọn àsìkò àwọn dọ́wọ̀ yìí ká lò ó dáadáa a máa sọ fún ẹ pé àsìkò ní orí oníye tó pọ̀ jù oníye pọ̀ jù ọjọ́ ọlọ́wọ́ bá àbíbí Muhammad sallallahu alaihi wa sallam ó ní ni'matani àwọn ìjọba ńláńlá méjì kan bẹ magbónum sí ìmọ̀ kasiru minan nas ọ̀pọ̀lọpọ̀ ni ó jìkà lórí ẹ̀ lórí àwọn èèyàn nínú àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ó jìkà lórí ẹ̀ ló mọ̀ kábàmà àtúrò ẹgbẹ́ náà láti fẹ́ràn fún wa yìí ẹgbẹ́ jẹ́lá láti máa nìkòlò bọ̀lùfàràgà àtàkùkò ẹwọ́jú lábẹ̀rẹ̀ ọdún 1541 iná ọdún hijira iná náà sàárì ní àwọn ọjọ́ sàárẹ̀ rà wà táì ní ọmọ ọba bí ọdún mi náà túnbọ̀ aláyé ní káfí lò dáadáa ọ̀rọ̀ ọba ní islam kálẹ̀ bá mẹ́yẹ àsìkò ìsí àsìkò náà tó lọ́wọ́ fi búra lábẹ́ ìrọ́sẹ̀ àárọ̀ لهم في أوراقه يقول لك والفجر وليال عشر والشفح والوتر والليل إذا يسر الله أبو والفجر الله المفجر حجم برا وليال عشر أتعوه ردنا وابد الحجة أسكتع وعينه الله أبو برا قل يقول والفجر وليال عشر والشفح àti tẹ́lẹ̀ ní ayé ọjọ́ ọdún nìyẹn nínú nahar wọ́n wítìr àti ọjọ́ àràfá ọjọ́ wítìr ọlọ́run sọ ọjọ́ ìgbòrà kọ́mọ́ gbàgbé ọjọ́ àràfá tó pé òǹkà tí a ń ká lọ ìbárí bẹ́ẹ̀ tí ìjọ tí èèyàn gbé ẹ̀kọ́ tí ó jẹ́ jù karùn-ún níbi ìjọ tọ́ọ̀zì tí ń bọ̀ wá ní ọjọ́ àràfá nìyẹn kárí pé ọ̀nkálùkù wa gbáwẹ̀ àwẹ̀ tí a bá bíbélì sọ̀rọ̀lá àrọ̀ sẹ́lẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ńlá ńlá méjì fún wa ẹ̀sìn ọdún yẹn tí a ń bá lọ sí parí yẹn ọlọ́run fún ẹ̀kẹ́ ìrìnàjò wa ní títí pọ̀ àti àti ìbùtí fún aláyé gan ọlọ́run fún ẹ̀kẹ́ ìrìnàjò wa ọlọ́run mọ́ta fún ẹ̀kẹ́ ìrìnàjò wa ọlọ́ọ̀bà ṣáánú wa ọlọ́ọ̀bà lẹ́yìn náà inú àwọn iṣẹ́ tó dáa jù Ibrahim kábí ẹran ìwọ bàbá ìwọ ìyá ìwọ ẹ̀gbọ́n àtàbúrò àsìkò yẹn máa tún àwọn òbí yẹn dùn ní àsìkò yìí lọ dáadù kí ẹ máa tún àwọn òbí èèyàn jù gbogbo ìgbàlẹ̀ yìí máa tún àwọn òbí èèyàn àsìkò yìí tó wá dáadù bí tó mẹ́wàá sí alọ́ ní kàkiri ẹ̀ṣẹ̀ rẹ̀ jù náà ni ó di ìgbàgbọ́ tó wá dá àgbọ̀mọ́sọ bá àsìkò kan sì dá wáyé owó òsì tó ti sọ̀rọ̀ rárá o gbìyànjú ọjọ́ nínú àwọn owó tó kọ́ sílé òun nínú àwọn tó ní òun mú ń bẹ̀ fẹ́ràn àgbò fún mọ̀ wọ́n kú fẹ́ mọ́fà ìdíyẹ ilẹ̀ adìyẹ nìkan olùbẹ̀rẹ̀ díẹ̀ dú àwọn wọn láyé rẹ̀rẹ̀ dáadáa fún wa kọ́sì ìdánláwà Ibrahim tí ọmọ kan tí náà ni Ismail lásìkò náà ó tó 3 years old 36 years old nígbà tó mọ́ wá dàgbà ọmọ years old máa bálaga máa ò sáàyà nígbà tó dàgbà tó tó ránṣẹ́ nígbà tó bá ti fẹ́ لا إله إلا الله قال يا بني قيل يا بني إني أرى في المنام عني عذبوك بجمون دوين انظر ماذا ترى الله أكبر لو عاوي سيره هي من جلاتي ثم دادا نكون شيئا بيوا وقفنا لهم على ما دادا لوبا يا افعل ما تقدر يا عبد افعل ما تقدر قالوا كذا كذا nítorí nǹkan láti ẹni kí ẹ ṣe bá gbà gbà ọlọ́wà ní wọ́n rọ́pò wọn pẹ̀lú kí pẹ̀lú àgbò ọlọ́run fi ìzábẹ̀yìn àbíyìn àgbò ńlá àti ìwọ bẹ́ẹ̀ pẹ̀rẹ̀ ní wọ́n gbà tó ọba fún láti ṣe ẹbí kí ní àgbójúlọ́sẹ̀ àgbò ńlá lọ́pàá ó ní wa àmì kí ètò ẹ̀yàrí ọjọ́ pẹ̀gbọ́ náà ó wà sí ìrántí ọlọ́ọ̀bá bí sí ìrántí ọlọ́ọ̀bá bí zikiri lọ́ọ̀hí bí zikiri asma'i wa sifati wáyé bí wọn náà kó inna salati wa nusuki ọjọ́ bí zikiri ọlọ́ọ̀bá ni ó di yóò ní bisimilahi wallahu akbaru bisimilahi allahu akbaru kama ẹ̀kọ́ rẹ̀ dáadáa bisimilahi wáwọn mi بسم الله والله أكبر قد يوع أما عشرة الله لازم يعود وعي أما عشرة الله لك لك أما عشرة الله لك لك الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أنا تتوقف عن عن بوني أما الصحابة رضوان الله عليه جمعوا اللي باي ثم لهجة عيه ثم تبدره ثم نسل ذكره فعدنا لكان سلوك لوك قدوا الله أكبر الله أكبر الله أكبر على سلام قال لما تبقى أكبر سنين نجي نجي لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما سي عن له أو رجعني عن له أما سلوك لوك قدوا يوانا ذكر في شريعة الحمام بوسكيني ní ọ̀rọ̀ zikir tọ́lọ̀ kí ẹ̀zá bí kọmọ̀ gbígbì tuntun ni ó di yíwa ọlọ́ọ̀bà ń bẹ̀ títà gbàgbẹ́ nìkan ọlọ́ọ̀bà àwọn àfihàn yìí sábà ń ṣe zikir pàápàá jùlọ pẹ̀lú ìtàlẹ́bí kọ wa ni ọmọdé kọmọ ìyá yìí pọ̀ àwọn gáàrí ń bẹ pọ̀ ọlọ́ọ̀tì fún wọn pé gbogbo ìgbà ẹja máa ṣe zikir irú ìtàlẹ́bí ṣe ìgbìyànjú láti gbìyànjú imaamu muslim ló gbàdí sí bánu sọ̀híhù rẹ̀ ọdún mọ̀mọ́ wa juwaira radiyallahu anha ìyàwó àdébìrì juwaira mọ̀mọ́ wa sayida aisha radiyallahu anha gbogbo wa lámà pé òun ni ànábì bí kìí jùlọ ọmọ yín kí ànábì fẹ́ juwaira tí wọ́n mú juwaira wọlé fún orí bá jẹ́ ilé ìrẹwà har òun rọ̀rọ̀ kan pé ìjẹ́ ikọ́ ilé ìkọ́ ní ọgbà ìfẹ́ ànábì kọlọ́dọ̀ ànábì báyìí ìdúwẹ́rẹ̀ ọ̀rẹ́ wà lóbìnrin ó ní wà ìdúwẹ́rẹ̀ wọn sọ́rọ̀ fún wa pé ànábì muhammad sallallahu alaihi wasallam oní kharaja min indiha bọ́kọ̀rọ̀ ti hìnà sọ́lá subhi bá bí sílám tí ma sọ bá tán ọwá kújálọ́dọ̀ ọwá kújálọ́dọ̀ mọ́mọ́ wa sí ìdúwẹ́rẹ̀ àbí sọ̀rọ̀ sílám kújálọ́dọ̀ gọ̀lọ̀ wọ́n yẹ sí masjidha wọ́n lẹ́yìn àbí ó náà ti kírun àbí kírun tán àbí wà kújálọ́dọ̀ ìwé dáadáa mi tètè kírun ní ìwọ àti kókò tí kókò dilẹ̀ má kìlá tí ọlọ́ọ̀bà ọmọ arájà abáàbà àni àwọn àbí bí méjọ yẹ ọwọ́ wà lórí yẹn lórí yẹn ọwọ́ lórí yẹn lọ́wọ́ fọ́kàlà kò tí ì kó mi mo ti mo jáde lọ lẹ́ẹ̀kan tí wọ́n bẹ̀ á tí ó dé karat naam ó ní bẹ́ẹ̀ ni kánàbí sallallahu alayhi wa sallam قد كنت بارك اربع كلمات ثلاث مرات الله اكبر بويا ما بقولوا ملكة لا ملكة ملكة لما ذكرت وين لا ملكة كما تبي تبي تعودي بويا ما بقولوا كان لين بعد ما تكون دور ايه بقولوا ملكة لمتنك لو وزنت بما, بما قلت منذ اليوم لوزنتهن kágbé àwọn gbóò mẹ́rin tí ìwé ilẹ̀ mẹ́ta ń tàn sórí òṣùwọ̀n kí a gbé gbóò tó ti wí láti gbàgbà àti kíkọ́ bá àti tó kú nígbà tó gbélé òṣùwọ̀n gbóò mẹ́rin tí ìwé ilẹ̀ mẹ́ta mẹ́ta yóò tàn ọdún gbóò mẹ́rin gbóò owó náà ni subhanallah ìmọ̀ ní sọ́lọ́ ọba وبحمده عدد خلقه من يديع ويدعتلون دا ورد نفسه من دي ينولون وبا وزينة عرشئي من دي وصوى على عرش ولون وبا مدار كلمات من دي أوا إنك أوا دلو ولون وبا مرن مرن ننو بلو مرن نواوي لا سبحان الله وبحمده عدد خلقه ورد نفسه فضيلة أرشعي بداية كلماته لا متى إمام مسلم با حديثي و لا إله إلا الله إمام ومسلم با حديثي و هذه نقبال بلوس أهو أبو جايزه ومن أقول يا عبد الله لك سواجه وعفا وأنت عاوز أن تربيه لشتبعه تربيه تبعه هذا هو كما فاتح وأنت عاوز ملو تريد أبو تريد àbí seven seven seven seven seven seven ọlọ́run bí gbogbo tẹ́ ẹ̀ ní kẹlẹ́ súnú jíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ láàrọ̀ sẹ́lẹ̀ ní wọn bá tí ó sì fún ọ kò dìrẹ́ ẹ̀tàlẹ̀ kí àmà ọlọ́run bá jáwà náà tó dìrẹ́ ẹ̀tàlẹ̀ kí àmà ilé ilá Ibrahim ọ wá fi sùúrù ẹ̀rí tọ́lọ́run bá ọmọ rẹ̀ náà fi sùúrù ó ti lẹ́kẹ̀ẹ́ òbí ẹ̀ bí pé ọlọ́run fi wá sànù wọn ọlọ́run bá ń bẹ̀ bí ká sànù àwa náà ọlọ́run bá ọlọ́run Qur'an kálí ìdájọ́ wa paasi àwọn ẹ̀gzámù yìí ẹ̀gzámù náà lèmi náà kàlú rẹ̀ yóò ṣe yìí ọlọ́jà wa náà paasi náà wá sàánù wà púpọ̀ wọ́n sàárẹ̀ wọ́n yóò bá làákà ikọ̀ wọ́n ní ẹ̀sìn iwájú ní tẹ̀yìn wò sáré àwọn ọlọ́run wá ti wá sọ fún wa àwọn kan tí wọ́n sáré wọn tí wọ́n gbé ìdìbò kí ayọ̀ bí àwọn ànẹ́bí ọlọ́run bá lápapọ̀ bí àwọn sàbí ànábì muhammad rasulullah àwọn abubakar àwọn umar àwọn usman àwọn ali àwọn sàbí ìkúnná ọlọ́nkọ́ àti gbogbo wọn àwọn ìbámu mẹ́rẹ̀ẹ̀rin táàmà wọn kò gbọdúmà wọn gbogbo àwọn khalifa dáadáa ó di ẹyin tí wọ́n gbọ́dọ̀ sí bùtà rẹ̀ wọ́n tẹ̀lé àìsàn àwọn tó tí wọ́n sáré tí wọ́n wọ́n gbọ́dọ̀ sí bùtà ló jẹ́ bí àwọn sàràáwọ̀nà bí àwọn amánà bí àwọn kárọ́nà bí àwọn nàmọ́rọ́rù àwọn olórí ibú táwọn tó lè bú jí wọn ọlọ́wọ́ ojú ọ̀nà àwọn olórí ire ní kásọ̀ àwọn àsìkò wa kálò dáadáa káwọn wọn búra fún wa ìṣẹ́jà àti tí ò tẹ́lọ̀ lọ́rùn àmọ́ ká sí dáadáa lọ́wọ́ ọba ọlọ́ni kálá wọ́lkọ́mọ̀r ọlọ́run fásitì búra ọlọ́ni ọ̀rọ̀ orí ìṣẹ́rí yẹn wọ́lkọ́mọ̀r والصبح إذا أصفر في أول الغبرة مثلا بل إنها لعيد القبر أما برا هي أتوني برا في كلا عنك في الأبرايف تدبيرا للبشر عنك في الأبرايف جوان بي ربي جوان بي بيبو جوان بي بيبدعة جوان بي ربي جوان بي بيزنا جوان بيولو بيبدعة àwọn tó ń jà dìkà lórí wọ́n ń já fún bí skrini àti èyí láyé nìyẹn o àṣìkò láyé nìyẹn o nìyẹn ń já fún kẹrẹ ìbéèrè wọ́n béèrè o lẹ́sẹ̀ fẹ́rẹ̀ màláìkà la ilaha illallah wallahi fi kulli shay'in lahu aya tadullu ala annahu wahid idin md idin director ọwọ́n já fún ayé nìyẹn gbogbo mẹ́ta yìí kàtàkà òkà ọ̀dà fún ẹ̀mí rárá o àwọn ìfẹ́ èyí ìbéèrè ọmọ ènìyàn sọmọ ènìyàn lélẹ̀ bá kan ìbéèrè màláìkà mi nínú sàárè bó ní sèrí ọmọ ẹ̀yà nínú Islam nàzíra lórí bẹ́ṣẹ̀r à ń fún ènìyàn wọ̀láhì irú àwọn ẹ̀wọ̀n owó oṣù wọn ó tún wọn dìkú owó oṣù tó ń gbà wọ́n gba ìrú nípa nǹkan kan tí wọ́n ṣe wọ́n béèrè béèrè lásán ẹ wá wọ àwọn àti tí wọ́n ń tú ẹ wá wọ àti tí wọ́n tú àti ayé nìyẹn o wọ́n á ka ọjọ́ ọmọ pé yóò mọ̀ tó la sara ìbáyé ní fílẹ̀ ní kọkùnrin kàmẹ́ fún àrùjúkọ náà kún bọ́lọ́ ẹ̀yìn tó bá yí pé àwọn lárúbá sọ̀rọ̀ pé alwọ́pù asùsáárí táǹsọ̀ ń pa ilẹ̀ ti ṣùgbọ́n ha bí tọ́ á ṣẹgàlátà náà sí a àsìkò tó bá lò ó fún dáadáa àsìkò tó máa lò wọ́pọ̀ burú sí wa méjì náà ní inú kọ́ máa lo àsìkò àbíkàṣe máa lò ẹ́ ọlọ́run já lọ àwọn àsìkò wa dáadáa لمن شاء منكم أن يتقدم أو يتأخر فإذا كانوا كما تدعى على سواجه أبي كما هو بجاء الله سبحانه وتعالى أبدا سألوا أن تقنوا جاءوا أنه وكما تدعى قال بار دادا أو أكيدوا قال له أمك ولا تقول سبحان الله وبحمده سبحان الله العظيم كيف النبي محمد صلى الله عليه وسلم هناك كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان على الرحمن سبحان الله بحمده سبحان الله العظيم الإمام بخاري رحمه هناك كلمتان قم بجنان خفيفتان على اللسان sàkílátà ní ìfìlmìzà ní ó dẹ̀ tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n ó dẹ̀ habibata ní lérọ̀hmáni ọlọ́ọ̀bá àgbáyé ó ní fún mọ́nà subhanallah ó dẹ̀ àmì subhanallah al'azim mímọ̀ ní fọ́lọ́ọ̀bá àti ọkùnrin fọ́lọ́ọ̀bá mímọ̀ ní fọ́lọ́ọ̀bá tó ga jùlọ fọ́lọ́ọ̀bá ń bẹ̀ yáwà nínú àwọn tó pàtàkì ẹ̀dá mú wa ìjà fèl ọ̀lá سبحانك اللهم بأمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك àwọn tá à ń fi gbọ̀wọ́ ètò wa yìí kárí pé a ò dákẹ́ àdìdáwọ́dú ọmọ sí ń gbọ̀wọ́ ètò náà lọ ọlọ́wọ́ sọ alẹ́ sàn rí ọlá kùránì karim ọlá ìlàhà ìlọ́lá bísmìlá àwọn account ìjọba lọ báyìí account name ọmọ rúbùkà tàbí islamiyya akan namba 05821 ibi jaiz bank bank wa jaiz bank bank account number 0569821 jaiz bank umar bin khattab al-islamiyya nani account name wa àwọn bọ́rọ̀ àti wà méjì fi owó rẹ̀ sí wa kápá àwọn ìpínlẹ̀ àmúgbìyànjú láti máa fún ẹ̀ránṣẹ́ ọlá Qur'an al-Karim ولا لا إله إلا الله نعم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀kùn ìbéèrè kan ni wọ́n fi ránṣẹ́ sí wa wá ní kí a bá wọn béèrè pé kẹ bá wọn dáhùn rẹ̀ ṣé wọ́n wo fídíò kìlìpù apá yorùbá kan tí apá yẹn sọ pé gbogbo apá tó bá sọ pé kò sí súfí tó sọ pé kò sí mòlíbì tó sọ pé kò sí àkàlàtù yóò bá yàrá yà wọn ẹ̀dá kò kíni kúrò àfààní àti kíni tó sọ yẹ kíni ìdájọ́ rẹ̀ ní Islam. ọlọ́wọ́ bá kó sànù wa àwọn alárúbáwá ó máa kòwé kan pé àlìyá ìtúdá ìmọ̀ yahudu ilẹ̀ ṣẹta ìlú tẹ́ta ń báyàn sọ̀rọ̀ tó bá ní ẹ̀rí ọ̀rọ̀ tó bá ní hújà yóò sọ̀rọ̀ dìgbà náà tí wọ́n fà yálà ń bí ọ̀rọ̀ tí à ń sọ wọ́n ní kò sí fún òrìdì ìfẹ́rẹ̀ fún àtàlátòsàn kóra yín yọ tó máa gbọ́gbọ́n ti fi àkùnmù bínú kò sáfẹ́ ẹ̀rí fún súfí wọ́n ní ọba yàláyà ọ̀rọ̀ yàláyà náà sí ni ẹ̀rí ìbò níbi ni ó ẹ̀wọ̀ tí àgbà ìgbà ẹ̀ kí ó ní ó ẹ̀wọ̀ tí àgbà ìgbà àwọn ẹ̀rí ni ha ti ha na kù nǹkan tó sọ àdè kiri àfọ abẹ́ fáàkì kiri òkì ni lẹ́yìn náà kọ́ máa fi lé mà irú wọn báyìí ọlọ́run bẹ́ẹ̀ bínú sí wọn anabi muhammad sallallahu alaihi wa sallam ní ọlọ́run láàánà gbogbo ọmọ tó bá láàánà àwọn òbí ẹ̀ gbogbo ọmọ tó bá bá àwọn òbí ẹ̀ ọlọ́run láàánà rẹ̀ ẹ wo bí ayé ìbàjẹ́ tó bá ẹ̀ àwọn sàábà sọ wọ́n lè mẹ́ta ọmọ lè bú àwọn abúgbò àwọn òbí ẹ̀ yìí níbi níbẹ̀ yìí yóò bú ìbí ó lè àwọn obìnrin tó kí ni ọlọ́run láàánà rẹ̀ ó lè sórú ẹni bẹ́ẹ̀ mẹ́jọ kò ilé máa kùkíìnì kílẹ̀ yóò fi etí òun olóòtọ́ tí bàbá ní kìsẹ́rì fún mòlúdì kìsẹ́rì fún sófí kìsẹ́rì fún àtàlátì tó kúrò àìjọ mẹ́jọ mẹ́jọ wọ́n ni ó bẹ̀rẹ̀ láyàwó ọ̀rọ̀ yàrá sọ yìí a tún bọ̀ hánà kún kún kún tó sọ àdókè ọmọ tí àwọn èèyàn bí wọ́n ti máa ń sọ̀rọ̀ mọ́ ní ẹgbẹ́ bá wọn jà ẹyẹ sí ẹgbẹ́ bú pẹ́gbẹ́ bẹ̀rẹ̀ láyà àti yàrá mọ́ àyẹ̀mẹ̀kan ní dàálàmú lẹ́yìn náà ó fi hàn kókò yìí fún jàǹdù wọ́n wà ní yunifásitì ìjọba ní ayé sí ìtàn ẹni tí wọ́n kọjá fífúnra jáde àti ṣùgbọ́n class kọpa wọ́n wá gbé pé ṣùgbọ́n class ló wà náà ló gbàdá dé wọ́n bá di semester àtàwọn yìí bá gbé báwa lálẹ́ school àwọn ọmọ náà pẹ̀lú àkókò ní ọjà tí wọ́n ti so ẹ̀yẹ so ọjà ni àwọn yàrá pé smith kọpa ló ń ní kọjá àrùn ní ìlú ìlógo green o oh, ìlógo green àyè gbọdọ̀ àrùn oh, o sí kọjá àrùn ni ìgbà lóòótọ́ lọ́wọ́ ẹ̀ mẹ́ta nígbà bá wọn jẹ́ ara ọ̀ àwọn bẹ́ẹ̀ dà ní wọn kàn sùn wọ́n máa ń mú ebu ẹ̀yọ́ mẹ́ta ìjẹ́lẹ̀ tó ebu ọlọ́run bá wọn lẹ́kọ̀ọ́ pé lónìí kan shi kai kuma lawan galaci duwa ma bawo bayin kullu kullu gini hummazatin lummaza so zama sabilu wa ma dalu da da lo ọ̀rọ̀ sanuwa ah sister kan fi ibile ran ṣe wípé òun ọmọ university lòun ẹni wọ́n fẹ́fẹ́ òun ti yọjú wọ́n wá kan sáláàtì fún bàbá bàbá òun torí pé bàbá òun ní òun nípa sáláàtì lọ ọ̀ǹtì tó ń bá parí nysc mẹ́wàá ikú bí mẹ́tì bí káwọn orí nysc lọ bí next year bí ẹ̀fẹ̀ ṣe ìyàwó tòun kí ni fóun ṣe. ọmọ bàbá yẹn ni bàbá yẹn nígbà tí bàbá ti di báyẹn kọ́ ọ̀sán bàbá bàbá ti fún màá sí sí bàbá yẹn kọ́ nítorí ọ̀rọ̀ anẹ́bì Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn tí wọ́n obìnrin tí wọ́n ọkùnrin táwọn òbí sì mà ó sọ igi lókù anẹ́bì ìlà àtàkùn tàrùdáwọ̀nà àndínì wọ èbè fún owó jò anẹ́bì ní tí ẹ bá bá yín tẹ́ yọ̀ǹda pẹ̀lú ẹ̀sìn rẹ̀ àti màálù àbẹ́ ẹ̀ á fi ọgbọ̀n yín fún tí wàá ti bẹ́ẹ̀ fìtínà ni ó máa ṣẹlẹ̀ àti àgbẹ̀dẹ́lá fún àwọn olóyún ìṣèwà kìí ṣe bàbá yẹn lónìí sàdáàkì ọmọbìnrin yẹn lónìí sàdáàkì tí àwọn tó fowó ránṣẹ́ sí wa ọlọ́wọ́ bá kó wa àtọ́lẹ̀ sáré àfáàwà túnde sharif adédìkè ó fún wa ní two thousand naira àti mudassir yusuf ó fún wa ní six thousand naira ọlọ́wọ́ sàrẹ́ sáré àkàndà màáyé náà ti lọ́wọ́ mẹ́ umar bin khattab islamiyya ni ó kọ́ àkàndì jazz bank wa zero márùn six nine eight two one àtàwà túnde sharif adélékè ọlọ́ọ̀tàn lẹ́sàrí àtàwà mudasir yusuf ọlọ́ọ̀tàn lẹ́sàrí nígbà ọlọ́ọ̀tàn lẹ́sàrí káríkà fún yẹn fẹ́ kí ló bá dúró kọ́ sànù wa. Ah, láti ṣe ìtorí ìjọba àsìkò ah, sísàwà ọmọ àbíbà ló fi ìbéèrè ránṣẹ́ wípé tí obìnrin parí obìnrin tó parí menstruation rẹ̀ specifically wọ́n ṣe sọ nìyẹn tó wá fẹ́ wẹ ìwẹ̀ ìmára tí ó dẹ̀ dẹni sí orí tí ó dẹni kó tú inú yẹn ni dúró inú yẹn kí títí bóyá ó di tó súnmọ́ náà àbí ó wà tí táyìn ẹgbẹ́ ní kúkú ni àbí ó wẹ̀ bẹ́ẹ̀ tó ní gbogbo rẹ̀. wọ́n pé òun ló fi dúró yẹn ọ̀sáàbù ń bá wọ̀ bẹ́ẹ̀ láì lẹ̀ pọ̀ tù wọ́n pé kò fòó sí ẹgbẹ́ rọ́bà wọ́n fi dì í rọ́bà yẹn ní kó bí ọkọ̀ nínú òun yẹn kúkú tó ló fi dáa jùlọ wallahu ta'ala alam ìjọba tó dédé ọlọ́mọdé kàlẹ́ ولا قرآن الكريم سبحانك اللهم بيمنك لا إله إلا أنت نستغفرك ونتوب إليك